on such ventures. Failure to comply with this request will attract appropriate sanctions. Announcer, Permanent Secretary, Ministry of Physical Planning and Urban Development. Thank you. fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la nílùú abẹ́òkúta. fresh one oh seven point nine fm abẹ́òkúta akọni láàrin àwọn ìtàn yòókù. kíkì. You know. lẹ́sẹ̀lẹ̀ kọ̀ọ̀kan. of Lele, of Lagos, Basco, you know. This bread will be a kiki. Yasele kankan, jijo maraba, ajijo vesejo, baby go down low. Besele kankan, jijo maraba, jijo fuji. Fresh FM Abel Kuta, 107.9 Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. sísọ. tó wọn kò bẹ́ẹ̀ dùgbẹ̀lá gbọ́ ti ṣẹ̀kẹ̀rẹ̀ bó sùn màrí báyọ̀kẹ́lẹ́ kí wọ́n lóyìnbó ó di dandan káwọn tí wọ́n bá wà ní ọjọ́ ta kí wọ́n rí kedere ni o ìròyìn tá a pe súnẹ̀ ní ọkọ̀ sísọ òun náà ló tún yọ kẹlẹ́kì lọ́sàn-án tòní ìkànnì fresh one zero oh seven point nine fm abẹ́òkúta òun náà la wà tẹ̀tí láǹfààní láti máa gbọ́ wa ketekete lọ́sàn-án tòní ẹ ti mọ̀ yí pé bá aago kan àbọ̀bọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tóró kango kango kango bíi ta gogo òun lẹ́yìn máa ń láǹfààní láti fetí gbéyàwó ròyìn eléyìí tọkọ sísọ àtúndìdé o lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìròyìn túndé hamzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń kí í káàbọ̀ sórí àkọ́tún ròyìn eléyìí tọkọ sísọ fún tọ̀sán tòní olùkùnmí náà wà ń bí tó a jẹ́ pé kí a súnmọ́ kíra wa kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa ìkànnì fresh rèé one zero oh seven dot nine fm òkè sáré ìlú abẹ́òkúta la fi kalẹ̀ sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ ńlá tún kéde ò sí etí ìgbọ̀ yín bólúwájí ògúnyẹmí lórúkọ tèmi anointed voice of the city àwọn kókó ròyìn tó kọ sísọ lákọ̀ọ́kọ́ bu aṣọ lójú ẹ̀ sí etígbọ̀ yín kó tó di páwà mú yín wọ kùnkùndùn ròyìn tó kọ sísọ ọ̀hún tó sì jẹ́ pé ìròyìn ọ̀hún ọgbọ́n ọgbọ́n lòun gbogbo fi ń kọ́ni ó kọ sísọ. tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ yí pé àwọn kókó kòkó kókó ilé ìtọ́ba kọ́kọ́ suyọ́nù ròyìn tó kọ sísọ àwọn náà la kọ́kọ́ máa ń ṣe bẹ́ẹ̀ tá a máa dín wọn sí létí lọ́kọ̀ọ̀kan èjèèjì lọ́dọ̀ tèmi ń bí nílò ibo ni wọ́n ti kọ́kọ́ mú kókó ìròyìn tó kọ sísọ o ẹ jẹ́ kí n kọ́kọ́ mú ìròyìn eléyìí tó lágbára kan tó kàárù tó tún gbẹnu tán ni ọ̀rọ̀ sí bẹ́ẹ̀ tó kọ sísọ pẹ̀lú bó ti ṣe jẹ́ pé arábìnrin kan mọ̀mọ́ ni o hmm. ọkùnrin kan lọ́wọ́ adíbọ̀n o ó sì lóun ò fẹ́ gẹ́gẹ́ bíi tọkọtaya ń gbọ́ ọ fẹ́ tán ọmọ tí arábìnrin wa ń gbé lọ́wọ́ ọkùnrin tó ń tẹ́ tó pè níyà rẹ̀ wọ́n sì lu ọmọ tàbí ẹ̀ ń ta ẹ̀yìn pẹ̀lú wọn tọmọ hmm. ẹ gbọ́ bá a bá ti ń tẹ̀ síwájú ẹ mọ́ yìí kó ń bẹ̀. ẹ̀ẹ́ ó kọ sísọ ìkànnì fresh ńlẹ̀ wàyí o ìṣẹ̀lẹ̀ tún ṣe bẹ́ẹ̀ kọ sísọ ní ìpínlẹ̀ Ògùn nígbà tí wọ́n pe àwọn afurasí kan rèé o tó jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣíkún lọ́wọ́ àwọn ọlọ́pàá bá wọn látàrí pé wọ́n ṣe ìkọlù sí ikọ̀ fìjìláńtì kan ibo ilà àwọn afurasí yìí ibo ni wọ́n padà bára wọn ẹ gbọ́ tàbá ti dárin gbogbo ìròyìn tó kọ sísọ lọ́sàn-án tòní kókó ìròyìn mẹ́rin náà tún rèé tó náà tún ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ ẹ jẹ́ kí n mú nílùú èkó arómi sálẹ̀gbẹ́lẹ̀gbẹ́ mọ̀mọ́ ní ọ̀dọ́mọdékùnrin kan ni o tó ń ti ọ̀rẹ́bìnrin rẹ̀ tí wọ́n ti jọ ń gbé ó mọ̀mọ̀ gún ọ̀rẹ́bìnrin rẹ̀ o hmm. ogun lọ́bẹ̀ pa ọkùnrin ọwọ́ ń sọ nǹkan kan ó lóun ọ̀mọ̀ọ́mọ̀ sọ́mọ̀ọ́mọ̀ ni àbí ọ̀mọ̀ọ́mọ̀ gbogbo ẹ̀ náà láàjọ gbọ́nrún hmm. ròyìn tọkọ sísọ fún tọ̀sán tòní. tó abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó padà dètè kọ́lọ́run ọba kó ṣàánú fún wa ìṣẹ̀lẹ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ o nígbà tí wọ́n ní arábìnrin kan tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n gbébọn fún níbi ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ èkìtì wọ́n ní arábìnrin ọ̀hún ṣe bẹ́ẹ̀ jọ àwálẹ̀ lánàá ìròyìn ọ̀hún ọgbẹ̀nu tán bẹ́ẹ̀ ló kọ sísọ tó níwọ̀n bá gbà eléyìí tá a ti dín àwọn kókó kòkó kókó eléyìí tó ti yọnu ròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní tá a ti dín wọn sí ilé títán a fẹ́ kọjá lọ sókè lọ́nà à ń padà bọ̀ ó kọ sísọ bínaba gorí ilé i máa fẹjú tuntun ni gbogbo ẹ̀yin ọ̀kúndùn bankẹ̀jẹ̀ tẹ́ lè ṣe kẹ́ ẹ má gbẹ̀nẹ́ gorí ọ̀tà ẹ má fa ìlàkàsí ìdààmú kó sìgá síbikíbi tẹ́ ẹ bá ti rí kẹsìrì pẹ́ paná rẹ̀ kó fínfín má gbà pé tàbí fínni lọrin nílé epo àti gbogbo bí tẹ́ni tafẹ́fẹ́ gáàsì ẹ má kànáà lùgbó ẹ sì má dáná sunlẹ̀ níbikíbi tó ti lè jájò ràn àníri jàǹbá ọkọ̀ epo ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ẹ já jìnà síbẹ̀ kétékété ká sì dẹ́kun mímọ́ fínà fóònù rẹ̀ epo sínú jẹnẹrétọ̀ ẹ rí dájú pé ìpanu ọ́fíìsì àti inú ilé nígbà tẹ́ ẹ bá ti nílò rẹ̀ àti tán bá mọ́ná náà sàròótó àwọn ọmọ kéékèèké àní ṣòfò ẹ̀mí bẹ́ẹ̀ la ní ṣòfò dúkìá ẹni bá létí kó gbọ́ dènà ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ìtanijí wá láti fresh one oh seven point nine fm abẹ́òkúta. sísọ. tó níwọ̀n bá àgbà tá a ti darí padà dé látòkè lọ́hùn-ún a sì ti dé àwọn kókó ìròyìn tọkọ sísọ àti dí wọn sí létí lẹ́ẹ̀kan ká tó kọjá lọ sókè lọ́hùn-ún ṣé ẹ wá rí àwọn kẹtẹpẹ ìròyìn tọkọ sísọ ọ̀hún àti ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ òun láwàá máa fún yín báyìí lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ jẹ́ kémi ó kọ́kọ́ mu láti bí níbẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ ló ti ṣẹlẹ̀ o hmm. pẹ̀lú bó ti ṣe jẹ́ pé ọ̀dọ́mọdékùnrin kan nílùú èkó arómi sálẹ̀ mọ̀mọ́ ni ọ̀dọ́mọdékùnrin wọn kó kọ rẹ̀ ní Ikechukwu Michael wọ́n ní ó ní ọ̀rẹ́bìnrin kan tó sì jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú gẹ́gẹ́ bí ìròyìn tó kọ sísọ ẹ bó ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ alábàágbé wọn wọ́n ní sàdédé mọ̀mọ́ ni arákùnrin Ikechukwu Michael òun náà ló jẹ́ pé ọ̀rẹ́bìnrin yìí ọwọ́ abànlé o wọ́n ní wọ́n sì ti jọ lò bí ọjọ́ mélòó kan nù lé wọ́n a sì máa pokọ ọ̀rẹ́bìnrin rẹ̀ ní Chinyere Orji wọ́n ní wọ́n ti lò bí ọjọ́ mélòó kan lé papọ̀ wọ́n ní sàdédé mọ̀mọ́ ni Chinyere Orji tí í ṣe ọ̀rẹ́bìnrin arákùnrin yìí lọ sọ pé òun fẹ́ jáde o wọ́n ní níbẹ̀ ni èṣù ti tapo sí láàrin àwọn méjèèjì kó tó wá di pé àwọn èèyàn wá ríran wò ntọ́wọ́ aṣẹlẹ̀ gan ní pàtó ni pé bí ọ̀dọ́mọdébìnrin ti ṣe ń sọ fún ọ̀rẹ́kùnrin rẹ̀ ipò ń fẹ́ jáde o ìyẹn lẹ́yìn ìgbà wọn ti lò bí ọjọ́ mélòó kan pẹ̀lú ara wọn iná mọ̀mọ̀ ni Ikechukwu Michael lọ́bàfà akẹ́kọ̀ọ́rí o lótú tókè tó sì fojú gbà á ó ọ̀rẹ́bìnrin kò ní jáde ni o òun náà ló wá mú kí ìṣẹ̀lẹ̀ náà ìyún ọ̀rọ̀ náà wá di sọ atayanyan láàrin àwọn méjèèjì ìyún láàrin àwọn olólùfẹ́ méjèèjì wọ́n ni ká tó bojú wò ká bojú rí òun náà mọ̀mọ́ ní ìjà katakítí ló ti wáyé láàrin àwọn méjèèjì o wọ́n ní lákòókò ìjà náà òun náà lẹ́ni tí í ṣe ọkùnrin ìyún ọ̀rẹ́kùnrin iná mọ̀mọ́ ló ti gún arábìnrin ogun lọ́bẹ̀ pa o wọ́n ní débi pé àwọn tí wọ́n jẹ́ alábàágbé wọn tí wọ́n gbọ́ igbe wọn iná àwọn rí i pé ó ti gún lọ́bẹ̀ pàǹgbẹ̀yìn gbẹ̀yìn àwọn wọn lọ ọkọ̀ ọlọ́pàá o kó tó wáá di pé ọlọ́pàá àwọn ọlọ́pàá wá fi kélé òfin tí wọ́n fi gbé ìkechukwu Michael nígbà tí ó gúnlẹ̀ sí àgọ́ ọlọ́pàá ẹ̀gbọ́n tí ń wí o ọ̀ ṣàlàyé fáwọn ọlọ́pàá ó lẹ́yìn ọlọ́pàá òun ọ̀mọ̀ mọ́ọ́mọ́ kì í ṣe pé òun fínúfíndọ̀ láti ṣe púpọ̀ ọ̀rẹ́bìnrin òun wọ́n ní làbáàrè kọ́ ṣàlàyé nígbà tí ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀gbọ́n tí ń wí ó ní ṣàdédé lédè àìyedè wáyé láàrin òun àti ọ̀rẹ́bìnrin òun o oníṣẹ́ rí ọ̀rẹ́bìnrin òun yìí ìyún chinyere ó ní iṣẹ́ àwọn oló iṣẹ́ àwọn tó jẹ́ pé sọ́ọ́lẹ̀ múdòdò ẹ ti mọ̀ wọ́n ó ní ní máa ṣe o ó ní tó sì jẹ́ pé ó ti ṣèlérí fóun pé òun ní ṣiṣẹ́ sọ́ọ́lẹ̀ múdòdò mọ́ ẹ ti mọ̀ wọ́n o mm. ó ní iṣẹ́ tí ń ṣe nu ó ní ìgbà tóun ti wá rí i pé ó fẹ́ jáde lọ ó lóun ti wá wòye pé àkókò tó fẹ́ jáde òun ó ti ń lọ bí ọwọ́ aago bíi mẹ́wàá lálẹ́ òun ti wá wò pé ṣé ajá ọ̀dọ́mọdébìnrin ò ní padà síbi kinní rẹ̀ báyìí kí mọ̀dà kọ kinní ọ̀hún lórí afẹ́fẹ́ torí ẹ̀rín tẹ̀ ń jẹun lọ́wọ́ o ipò òun sì fẹ́ jẹ́ kájà rẹ̀ ó padà síbi kinní rẹ̀ mọ́ òun lòún fi wá sọ pé kò gbọ́dọ̀ jáde ìyẹn ò ní dédé aago mẹ́wàá kọjá alẹ́ ipe bóyá bí àwọn tónísọ́ọ̀lẹ̀ múdòdó rẹ̀ ibẹ̀ náà ní tún lọ àwọn gbélépawó hmm. ó ní lòún fi dá lọ́wọ́ kọ́ pé ó gbọ́dọ̀ jáde kọ́rọ̀ tó wá dèdè àyedè láàrin àwọn káwọn tó wá máa jà oníṣẹ́ tún wá rí bí àwọn ti ń jà lọ́wọ́ òun ògùn lọ́bẹ̀ pa o ó ní bí òun ti gbà síwá gbà sẹ́yìn ó ní ló ti forí gbá gíláàsì o ó ní gíláàsì ńlọ́wọ́ àṣẹ́lẹ̀ṣẹ̀ o eléyìí tọ́jà kó fi gbẹ̀mí mì ó ní kó tó gbẹ̀mí mì gan òun gangan ló ń pariwo fáwọn aráalé ipe kí wọ́n wá gbà wọn o kí wọ́n wá gbà wọn o kó tó di pọ́ wá gbẹ̀mí mì nígbẹ̀yìngbẹ̀yìn nígbà tí ẹni tí wàá ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ èkó tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ó lẹ́ni tí í ṣe kọmíṣánná fáwọn ọlọ́pàá nípínlẹ̀ èkó ó ló ti gbé àṣẹ kalẹ̀ kàṣàgbà ó ní níwọ̀nba àgbà táwọn ọlọ́pàá ti fi kélé òfin gbé arákùnrin ìkéchukwu ètò ń rí sí ìṣẹ̀lẹ̀ ìwádìí ìwà ọ̀daràn tó bá lágbá tó wà nípínlẹ̀ èkó kí ìwádìí ọkọ̀ sísọ. ọkọ̀ sísọ ìṣẹ̀lẹ̀ míì tó tún ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnutọ́ kànmọ̀rẹ́ ní àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ̀ lọ́wọ́ ṣìkún àwọn ọlọ́pàá mọ̀ ti bá òní ìpínlẹ̀ Ògùn látàrí wípé wọ́n lọ rèé dènà de àwọn ikọ̀ fijilantè wọ́n sì ṣe àwọn tó jẹ́ ikọ̀ fijilantè ọ̀hún wọ́n ṣe wọ́n léṣe àmọ́ ọwọ́ padà. gbàjọ́ òru Abímbọ́lá wọn afurasí náà lẹ́yìn ìtanilólobó àwọn ń bẹ ní Ìjẹ̀bú bí èrò ṣe kán ẹ̀nà ni wọ́n pe ẹni tó jẹ́ òṣìṣọ́ fìjìláńtì ọ̀hún ní agbègbè kan ní ìjẹ̀bú igbó iná ni ó ṣe ìpàráàrò ní ọ̀hún láti pèsè ààbò tó gbópọn iná ó bá fojú gan ní àwọn ọkùnrin mẹ́ta kan tí hmm. wọ́n kàn ń rìn káàkiri tí ò sì níbì kan tí wọ́n lè pé àwọn ń lọ wọ́n ní ni fìjìláńtì yìí bá pè wọ́n pé ẹ wá ibo lẹ́ ń lọ jàkúbí rẹ̀ ìrìnrù kan àbọ̀ òru rèé ní bí ìsọ̀rọ̀ kí wọ́n tó yọ irin ńlá kan ò tí wọ́n sì fọ́ ọmọ orí à wọ́n ní gbaragada iná ní èèkan lára àwọ̀ ikọ̀ villand ló ṣubú lulẹ̀ wọ́n ní ẹni tí ìpèsè pàápàá wọn pa ò ti ń bẹ ní ìjẹ̀bú igbó dpo ìjẹ̀bú igbó lọ tán iná ló wá kó àwọn ikọ̀ ọlọ́pàá sòdí tó fi wá jẹ́ pé ọwọ́ padà bá àwọn afurasí náà balógun ọpẹ́ mi pọ̀ àti kórèdé ọ̀nàbànjọ wọ́n pe ọwọ́ bà wọ́n o wọ́n ní ẹnì kẹta wọn òun ti já pàǹtì ọ̀nà pápábora wọ́n nígbà tí ọwọ́ bà wọ́n iná ni àwọn ọlọ́pàá bá bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ pò wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé àwọn tátẹ́lẹ̀ tó jẹ́ kanadẹ́gbọ̀n ọ̀daràn ní ìpínlẹ̀ Ògùn kó tó wá di wípé wọ́n tún wá mọ̀ wípé àti ń wá yín tẹ́lẹ̀ ẹ tún wá tasẹ̀ àgẹ̀rẹ̀ àjẹ́ pé ẹ̀ṣẹ̀ yín ó ti di méjì lọ́jọ́ bá one oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. From the rock city of Nigeria. forget. Say now our word and our action. Now in this shape reality. You are tuned to talkmusic.com. Mm, it's okay, hype media. biggest clue that it's come. Starboard tip. Donna. Oh, baby, oh, uh something I got to let you know. Uh-huh. Say I'll be done if I let you go. Uh-huh. Cause I don't really wanna be alone. Woo! Yeah, she swallow all my keys and she dirty when you slow. Say I'm in my zone, let no man kill my flow. Baby girl, you're a queen and your body to die for. And the crazy things I do to you make you single. Oh. we are hating. I just want see you go, go. We are with a goal. Child and promise me So we wanna live without sorrow. And do my rate, change up me level. That's why me, I'm a shopping devil. Remember the day me a struggle. No girl, one keys and cuddle. Me money day another level. Go tell them me better than devil. Girl, make you flex up your muscles. Wine to the beat and the treble. Oh, I need. Hashem ọkùnrin tó bá ń báyà lólóṣì tó ń bu láfọ́rí tá a má ṣerú ẹ̀ mọ́ òun kò padà ntáyà bá jẹ láàsìkò ni ó fún un jẹ ntọkọ bá jẹ láàsìkò ni ó fún un jẹ ntọkọ bá mu láàsìkò ni ó fún un dákun ìyàwó jọ̀wọ́ aládé orí mi jọ̀wọ́. my darling súnmọ́ mi lóru my darling kájọ máa gbádùn ara wa. súnmọ́ mi my darling. súnmọ́ mi yé. my darling olóhùn mi my darling sweetie mi my darling súnmọ́ mi lóru my darling kájọ máa gbádùn ara wa. depend on you. Èrè ni ó jẹ́. No need to depend on you. Èrè ni ó jẹ́. No need to depend Èrè ni ó jẹ́. Aya tó bá ní sùúrù.